Father, accept us, accept our thanks this morning Amen. in the name of Jesus. Amen. Lord, we ask for the forgiveness of sin. Forgive every one of us here in Jesus' name. Amen. We all are sinners. Father, forgive us in Jesus' name. Amen. Every of our iniquity, you see, even say, even our little righteousness, you say it looks like filter rag in your presence. Mm. Father, we plead for the precious blood on the cross of Calvary mm. to cleanse away every of our iniquities, mm. everything that is hindering our success, mm. everything that is hindering our forwardness. Mm. Father, forgive each and every one in Jesus' name. Amen. As for you, Shegun, I pray the Lord will forgive you in Jesus' name. Amen. The Lord will create in you a new heart in Jesus' name. Amen. A new heart like that of God. the Lord will create in you in Jesus' name. Amen. Every of your lost glory shall be retrieved now in Jesus' name. Amen. The God that removed destiny will remove your destiny in the name of Jesus. Amen. Amen. Everything you've lost shall come back to you in multiple fold in Jesus' name. Amen. I pray your life will never remain the same in Jesus' name. Amen. Ọlọ́run gbogbo ẹ̀jẹ̀ àti ara á rí gbogbo ègún kúrò lórí ẹ lórúkọ Jésù. Amen. I pray for you today. The Bible says, wherever two or three gathers together, mm. He is there to give to them according to their desires. Mm. God that has used Mommy Geo as his oracle for you today. Mm. He will clean away all your iniquities in Jesus' name. Amen. Amen. He will also clean away all my iniquities in Jesus' Amen. name. Amen. As for your life, the Lord will give you a new life. Amen. A new life in abundance the Lord will give unto you in Jesus' name. Amen. I'm speaking at the oracle of God this morning, not like the former, but of the latter. Hmm. That the Lord that has bring back the lost of Zion will bring back everything you have lost in Jesus' name. Amen. Amen. Shegun, you I'm too filthy to pray for you. Hmm. because you didn't offend me, but my creator. Mm. But the creator of the universe hmm. will look down hmm. from heaven today and have mercy upon you in Jesus' name. Amen. Mercy beyond your capacity. Mercy beyond the work of your hand. Amen. Mercy beyond your imagination. Amen. The Lord give unto you today in the name of Jesus. Amen. I pray for you today the Lord return your life around for good in Jesus' name. Amen. Amen. The Lord that turned again the captive of Zion. The Lord that changed the story of Jabez. Mm. The Lord that changed the story of Joseph. Mm. We change your story today in the name of Jesus. Amen. When God is speaking, every barrier cease mm. every laws and obligation they wait mm. every rules and regulation they bow mm. the lord is here say the lord is in holy temple let the hmm. heart keep quiet mm. the lord is here this very moment the presence of god jehovah Shama, we change your story for the better amen in the name of jesus amen. amen. you will hold your peace. Amen. You will rejoice again. Amen. Your life will never remain the same again. Amen. In the name of Jesus. Amen. Every of your lost goodies, the Lord shall return them back to you today. In the name of Jesus. Amen. As you are going today, the Lord shall give you favor. Amen. Favor Hello, shall be your identity. Amen. In the name of Jesus. Hello, ẹ bá mi fàṣẹ sí ọmọ ẹ bá mi fàṣẹ sí àdúrà wọn yẹn jọ ó ti ń darí jọkọ ẹ jọ ẹ bá mi ó ń rè ègún ó ti fi gégùn ó ti fi gégùn so mo wá kọ̀ǹpọ̀tẹ̀ pé kó máa rè so ó ń rè lọ́wọ́ ó dẹ̀ ti gbàdúrà yẹn débì kan ẹ máa bá mi ẹ fàṣẹ sí ẹ jọ. àmì jésù. gbogbo ìgbà tó dára èrò rere tó dára ah sí ìmúṣẹ. àmì jésù kristi. ohun rò pé wà ń bẹ̀ gbọ́ dáadáa. àti aládùúrà àti aláṣẹ mo mọ̀ pé ẹ ti gbọ́ dáadáa. ìwọ olólùfẹ́ mi. ṣe rí tá a bá gbé ẹ̀rí eléyìí wá sí orí afẹ́fẹ́ gẹ́gẹ́ bí mo ṣe wí. gbogbo àwọn irọ́ ni wọ́n ń pa ọkùnrin wo ni a máa wá wúrúwà yẹn obìnrin wo la máa ṣe bẹ́ẹ̀ yẹn irọ́ ni jèrè wọn ò ní ní ìyípadà ọkàn àṣeyọrí tí mo ní ètò múlẹ́rọ ṣe ní àárín ọ̀sẹ̀ rèé o àṣeyọrí tí mo ní kàn Fresh FM ṣe láàárín ọ̀sẹ̀ rèé o àṣeyọrí tí mo ní Dr. Láyínká àjọ ẹ̀láyé fẹ́lẹ́ ṣe láàárín ọ̀sẹ̀ rèé o nínú fọ́nrán yẹn <laughs> ọmọbìnrin yẹn ẹ̀wọ̀ tí ń pè mọ́mí jí ta ni mọ́mí jí ò ná ẹ dákun ta lè mi ta lórí ta lọ́rùn lórí ètò múlẹ́rọ bí òṣèyìn tọ́lọ́run ń lò ní tọ̀sán tòru fún wa. thank ẹ lè bá a mọ̀ pé a máa ṣe follow up ìgbà tí mo ní mo máa tẹ fọ́nrán yìí sí orí afẹ́fẹ́ láàárọ̀ yìí. aláǹbá ò lè ráyè wọ ògiri. ẹnìkan ní aṣọ necessary ni mo ní aonẹ o kódà adé orí mọ́mí jí ògán ni kò ní ìdìnnà mo ló ní ìdí láti jẹ́ káwọn èèyàn wá mọ̀ wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dún bógun ti wá ṣẹ́ nínú ìdílé yìí ogun tinú ìdílé tiyín náà ó ṣẹ́ o tẹ́ ẹ̀ tọwọ́ tí ń dùn yín bá bí aṣọ. ẹ rí kí nǹkan rọra rán ilé tí fẹ́rẹ́fẹ́ mi ní sọ dípìlì. ọ̀rọ̀ ìdílé tọ́lọ́run ṣẹ́ ogun ẹ̀ láàrin ọ̀sẹ̀ yìí àtẹ̀sín inú oṣù kẹwàá sí kẹsàn-án sí kẹwàá láti gbé wa sórí afẹ́fẹ́ ọkọ gangan ni ọ̀rọ̀ ayé ara rẹ̀ sì sú tí ò mọdó tí ó dọ̀rùn lásì tó wàá bá wa. ó sì wá kò tọwọ́ tí ń dùn bá ṣọ́ ó sọ gbogbo ọ̀nà tó mọ̀ pé òun fi ṣe àṣìṣe sí aya rẹ̀. ètò ẹ̀kọ́ ṣe pàtàkì fún ọmọ tí a bá. kódà ó sọ bí ìyàwó ẹ̀ gbà dáa dr fìjọmọ gidi ó tún sọ ibi tó dàbí gbà pé ó fi ṣìwà tó fi ṣe tó ń fi bínú òdì ò sọ kò rojọ́ mọ́ rẹ̀ kò sì kò sì kò sì parọ́. nítorí kíyà má jẹun. ẹ a sì pe ìyàwó báyọ̀ ọkọ ló bá mọ̀rọ̀ wá bẹ́ẹ̀ yẹn a máa gbìyànjú láti pe ìyàwó ẹ̀ fún ẹ̀rí máa jẹ́ mi sọ pé wáyákàtì ẹ̀yanjú ẹ̀ lábẹ́ aṣọ. ẹ la fi máa ń sọ fún yín pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló ń gorí afẹ́fẹ́ ìtẹ́lẹ̀ díẹ̀ ni. a wá pé ìyàwó lẹ́ẹ̀kínní kò dáhùn a pè lẹ́ẹ̀kejì kò dáhùn a pè lẹ́ẹ̀kẹta kò dáhùn. kí làwọn à ń ṣe léyìí sí o síbí wo làá fi jẹ́ o àbí yóò wá tí àbí gúntẹ́ kò dáhùn. ọ̀rọ̀ àjọsọ. ọ̀dà bọ́ ọ̀bá lè wá ká wá bọ́ ọ níbi tó wà kò fààyè sílẹ̀ ìyẹn ìyàwó ó ọmọkùnrin yìí ṣọwọ́ ṣe rẹ̀ nígbà yẹn dẹ̀ rèé ó ti ó ti rora ó ti rò pin ó ti yẹn pin ó ti ń ronú òdì ronú àbáàdì ti dé bá a lórí pé ó fẹ́ pàdánù ìfẹ́ yẹn. ṣé wàá ògì là wà á ṣe o láti mú lọ́kàn lè yàtọ̀ sí ní táwa ti bá sọ lábẹ́ aṣọ pé ẹkú kúrípa pé ẹkú rípa ní kó wá ẹkú rípa kò dẹ̀ fún wa látẹ̀sán ẹni lọ́nìṣọ́ ẹni sùúrù à omi jí òkín ní sùúrù à ọ̀bọ̀dọ̀ orí sùúrù wo ni kí n tún wá ní mo ti ran alára sí pé wọ́n bá ń bẹ̀ mo ti ran ajérò sí pé wọ́n bá ń bẹ̀ mo ti pa wárán mo èmi náà ṣì wà wú mo mọ̀ pé mo ṣì wà wú mo mọ̀ pé mo ṣì wà wú bọ́tẹ́jọ́ ẹ bá ń bẹ̀. ẹ sọ pé tọkùnrin bẹ́ẹ̀ di pé nǹkan ń dùn wọ́n tán wọ́n bú ẹkún <laughs> ẹnu ẹkún ọkùnrin ẹkún ọkùnrin yìí dá. ìyá bàbá mi ah, kíní ọ̀rí hàn yàn bí ẹkún ọkùnrin ní ọba dùn ní mọ wíwá wọn ní tàṣí ajẹ́ tí ó rí hàn yàn lẹ́nu bí ẹkún ọkùnrin. <laughs> Ah a sì gbọ́rọ̀ yẹn wá sórí afẹ́fẹ́ ẹ sì gba ènìyàn níyànjú pé à ẹ lọ ṣe báyìí à ẹ ní gbà ẹ mọ́ para yín à ẹ mọ́ ronú òdì à ẹ bọ́kùnrin níyìn à ẹ ṣe bí ọkùnrin à ẹ gba gbogbo ẹ fún wọn mọ̀ràn láti last year bóyá September October ṣá àmọ́ nínú pàǹṣe follow up Mr. Man báwo wá ní iṣẹ́ ti settle báwo wá ní bolódé dúró báwo wá ní ẹ má jẹ́ ń tàn yín. ṣe rí wa tá a wá pè tí ò dáhùn lẹ́ẹ̀mẹ́ta léṣin yẹn nínú gbígbà àdúrà pólúwa máa jẹ́ kan ẹ ṣáà tẹkẹ ẹ ṣáà tẹkẹ ẹ tẹkẹ ẹ sí kan ah, mọ mi ìmọ̀tò ní tó ń kí n tó ni ó mọ àmì ọmọ gbàpọ̀ lọ́hùn ó kò sí nínú o fúnra ìyàwó yìí gangan gangan gangan mi mo ṣe ní wà ń bọ̀ ẹni tá a ti ń pè látẹ̀sẹ̀ tí ò dáhùn ó ṣẹ̀ṣẹ̀ wáá di bóyá February kọ̀sẹ̀ kan tí ó parí ó wáá pè fúnra ẹ̀ ó pè mí fúnra ẹ̀ ẹ ló ẹ pẹ̀lẹ́ mà ẹ káàárọ̀ mà ṣáláfẹ́ alẹ́ wa mà èmi tí ẹ pè ní ìgbà báyìí báyìí báyìí tí mo sọ fún yín pé mo bísí yẹn mo wíṣì láti rí yín ah, mo dẹ̀ ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ kò sẹ́ni tá a pè rí tá a ní save nọ́mbà ẹ̀ ẹ wíṣ láti rí mi èmi èmi gan ṣé ẹ mẹ́ta ẹ̀kú ṣá ẹ mo mọ̀ pé mo mi jí o ní ní Fresh FM ṣé kò wá sí ẹ ẹ tẹ́ ẹ pè mí nígbà báyìí tẹ́ ní kí n wá tí mo ní pé mo bí sí yẹn ẹ mo ní mo ti mọ̀ yín ẹ ẹ mo wíṣ láti rí mi ṣé kò sí tẹ́ fẹ́ rí mi ọkọ yín ń kọ́ wọ́n wà lálàáfíà léyìí táwa sí mọ̀ wípé àtọkọ àtìyàwó wọn àjọ sí mọ́ èmi mọ̀ bọ̀tẹ̀mí láti bí wọ́n ọkọ yín kọ́ wọ́n wà òkè ọmọ yín kọ́ ó wà òkè ẹ wá lẹ fẹ́ rí mi àhọ́dà ah, èmi ní pati o ẹ ti ń gbọ́ lórí rédíò pé birthday mi ń bọ̀ o bóyá lẹ́yìn pati ń kọ́ kò sí problem ẹ wá rí láti máàcì yẹn mi ò ń yé pé nọ́mbà yẹn ẹni tó lóun fẹ́ rí mi káti ẹ̀gbọ́n tẹnu ẹ̀ ọkọ̀gun ò jẹ́ ń sẹ́mi torí mo jẹ́ kọ̀kọ́ mọ̀ pé ìyàwó ẹ̀ pé o ó lóun fẹ́ rí mi ó ti fẹ́ wá rí mi báyìí ó ti wú o kó wá rí mi o ẹ ṣáà máa ṣègbàdúrà o ọ̀rọ̀. ẹ má jẹ́ ń tàn yín. ẹbí ẹyin ṣe orí aláìlẹ́gbẹ́ ni. international brother. láàrin ọ̀sẹ̀ tó rí kọjá lọ yìí. báyé ṣe rí gágá tó bí gbogbo ẹ̀ ṣe rí bákan bákan bákan tó tọwọ́ dí tó. ìyá ẹni èwo ló ṣe pàtàkì. mo mọ̀ fún arábìnrin yìí ní attention. ṣí kọ́. àmọ́ ńgbà tárábìnrin yìí ó sọ̀rọ̀. tọkọrọ òbí wé táyà ẹni a ò gbọ́dọ̀. ó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ó náà sọ̀rọ̀ ó náà sọ̀rọ̀ ó náà sọ̀rọ̀ mi ní tọ́ gbogbo ohun tó sọ. ìwé dayà. àmọ́ nǹkan kan tó jẹ mí lógún níbẹ̀ tẹ́ ẹ fi rí àdúrà tó lọ rẹ́rẹ́rẹ́ lórí tẹ́ ẹ fi gbọ́ lórí ètò láàárọ̀ yìí ohun arábìnrin yẹn lẹ gbọ́ yẹn o ẹ̀ẹ́dẹ̀ rí pé mi náà ń ṣe àmì lábẹ́nú ìjọ́ tí mo kọ́kọ́ fún obìnrin yẹn ní àtẹ́ńsàn pé kó wá ní ọ̀sẹ̀ tó kọjá ìjẹ́ ọ̀jẹ́ àyà àjẹjọ. kódà nínú wípé ọwọ́ dí tí mi ò dẹ̀ fẹ́ kọjá pé ó ti fẹ́ rí mi èmi ni mi ò tún mẹ́kara mi available inú ilé mi gan mo ní kó wá inú ilé wa inú ilé mi àtọkọ mi mo ní kó wá. ṣé ẹ̀ máìlì láti wá sílé gbogbo ibikíbi la ti ń ṣiṣẹ́ wa kò síbi tá a ti lè ṣe é yóò pé kó má bàa bàjẹ́ ni ṣé ẹ̀ máìd láti wá sílé mi ẹ̀ wá ibi báyìí ibi báyìí ẹ̀ wá nígbà tọmọbìnrin tẹnubọ̀rọ̀ láyà àjẹjọ níbi ọwọ́ ọ̀sán ó wá sọ̀rọ̀ débi nǹkan kan tó mú òógùn bò mí ó lóun ti fi ọkọ ọ̀hún ré ó ní mọ́mì ó ti fi ré n tó mú un tó fi fi ré ọmọ sọ ọ. ìyá ni ọ. ọkọ rẹ̀ ara wà ń wí wípé káwọ ọkùnrin ẹ̀yin ọkùnrin ẹ rọra gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ jọkùnrin pẹ̀lú mi gbogbo yín pátápátá ẹ bára yín sọ̀rọ̀ ẹ má jẹ́ kó sínú lifestyle yín láti máa ṣíwọ́ sókè na obìnrin ẹ̀yin tẹ́ ẹ bá ti na obìnrin síwájú ẹ jọ fún ti ọlá ètò múlẹ́rọ́ tẹ́ ń gbọ́ láàárọ̀ ẹ jẹ́ kí òpin ò dé bá ẹ̀yin tẹ́ ẹ ní lọ́kàn pé ìlú yìí ti yìí ti tọ́ bá tún dé lálẹ́ ẹ má dán wò ó ẹ jọ̀ọ́. àwọn bàbá bàbá tẹ́rí tí ń ṣerú ẹ̀ sẹ́yìn ti ṣàṣìṣe sẹ́yìn wọn ò mọ. ẹ̀yin náà ẹ mọ̀ tún ṣàṣìṣe yẹn ẹ jọ̀ọ́ ẹ mọ̀ jọ́ mọ́ tí yín lò tún tara yín bẹ̀rẹ̀ rẹ̀. ọkùnrin náà ò parọ́ nígbà tó kọ́ mọ́rọ̀ wá o ó sọ gbogbo ohun tó ṣeré sọmọbìnrin yẹn tí ọ̀dà ó sọ ọ́ àmọ́ ọmọbìnrin yìí náà tó wá sọ ṣùgbọ́n tọmọbìnrin yìí lọ́wọ́ pelékejì ó wá sọ débi pé ah nìkan tí wọ́n ṣe tó rí báyìí tó rí báyìí tó rí báyìí òun sì òun ò mọ̀gbà tó ń gégùn fọkọ òun láti inú odò òkun òun wá ayàyàyà o tẹ́ ẹ wí ah, àǹtí ẹ̀ ní lọ njẹ́ ojú bá rí níbi ń wọlé mo bá bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ mo bá bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ ó gbà kúnlẹ̀ mo kún fún un rò a ò ní lọ ń gbé ọ déwájú ọ̀gá wa a ah, ah, ò ní bọ́ tàbí lẹ́rùn ń gbé ọdún wájú yín ká yìí fẹ́lẹ́ a ah, rárá rárá ó lè lọ o ní láti ré ègún yẹ kú lọ ṣe bó o bímọ fún un òun náà ti gbà pé òun ṣe ọ ní fi ń wá ojú ọ̀nà àbáyọ ẹ má jẹ́ ń tàn yín mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní tí ẹ mọ̀ pé ó padà wá kódà ọkọ rí ò wá sí bí ń sìn ìwọ ló wá ó wà dákun mo fẹ́ tó tún fún yín fún mi ní second chance èmi ni o fún ní second chance Fresh FM ni o fún ní second chance Dr. Ọláyínká àjọ ìlàyé fẹ́lẹ́ ọjà tí wọ́n ní orò jẹ́ ń pè yín pọ̀ dákun kọ́ ọ̀kan tí ẹ̀ bá ń rè ègún yẹn kò rè lẹ́yìn tí ẹ̀ wá mọ̀ pé yọ padà wá o bọ́bá tó kẹnu àdúrà bọ́lúwa bá ń kó sí nínú àwọn mọ̀lẹ́bí múlẹ́rọ́ lábẹ́nú ẹ̀ dákun ọ̀rọ̀ báyìí báyìí ẹ̀ mọ̀ sùn o àní kò tiẹ̀ rè bọ́lọ̀ ṣe tún wá padà ṣe nìyẹn ó tún wá ní Saturday Sunday Monday Tuesday yà tó ṣe jọ́ inú ilé mi náà ni o mọ̀ pé ojú ò láti wá síbí ọ̀rọ̀ lórí bíi pé everybody ló ti mọ̀rọ̀ àwọn. ẹ̀yin ènìyàn bọ̀ bá tiẹ̀ wá di pé èèyàn ń pray báyìí ṣe mọ̀ pé kì í ṣe tó wá yẹ ká jó jẹ́ dóò a ní kọ́lọ́fín ibi tá a ti lè ṣerú ẹ̀ lọ́fíìsì wa o a ní gbogbo ibi tá a ti lè attend sí yàn privately o. ọ̀rọ̀ kan ní mo. ká má fi disturb àwọn activities ibi iṣẹ́. national broad. bẹ́ẹ̀ rí tọ́gbà ṣẹ́jú méjìlá lórí afẹ́fẹ́ yìí ẹ̀rí àdúrà bí ṣe ń bọ́ lákọ lákọ lákọ lákọ tó náà wà ń ṣàdúrà fọkọ ẹ̀ tí sì ń sun ẹkún ẹkún tó sun tó fi gégùn níjó ní ẹkún náà ló padà sun tó fi wá rè ẹ̀rí pọ́ lọ́n ti gbà bẹ́ẹ̀ yẹn nígbà náà wọ́n wà á tiẹ̀ wà á ṣe gbogbo ẹ̀ tí ó wà á sàǹbátà gbogbo ẹ̀ tán. ọ̀dọ̀kọ̀rọ̀ ọkọ̀wé tó bí ẹni. iṣẹ́ tẹ̀yàn bá ń ṣe ọkọ èèyàn gbọ́dọ̀ mọ̀ sí ìyàwó èèyàn gbọ́dọ̀ mọ̀ sí ọ̀yẹ́ kó sí àbẹ́gọ́ kankan. bàbá wòlíì tó jáde orí tèmi sì wàá pè wọlé láì mọ láì tiẹ̀ jẹ́ pé àpèpé àdúrà ó ṣẹlẹ̀ o lóòótọ́ wọn máa ti ń lọ wọn máa ń jẹ wọn ó gbọ́ pé báyìí ló ń lọ báyìí ló ń lọ ọ̀rọ̀ ìdílé kan o báyìí báyìí báyìí o. ọwọ́ á sí kòńgẹ́ ẹ máa fàṣ àṣẹ sí báwọn ẹ máa ró àṣẹ sí ọ̀rọ̀ ẹ dákun ọmọbìnrin tí mo lọ fọkọ ẹ gégùn tí mo sọ́njọ́ sátidé tí mo wí fún yín pé wá mi wálé ó ti ń rè báyìí o ẹ máa bá ń fàṣẹ sí. àbí lọ́jọ́ ìṣó. ìpè àdúrà téèyàn bá ń gbà lọ́wọ́ tọkùnrin bẹ́ẹ̀ là kà wọlé báyìí àṣẹ ti gùn. tó bàbá wòlíì ẹ̀yin náà ṣeun o. àbọ̀ mi rèé o àfáà tí ò já àbọ̀ wa rèé o ọlọ́run tó yanjú tiwọn yìí tó wá ojútùú sí yóò wá ojútùú sí tìyín náà ọ̀nà wo lẹ́yìn náà ti gbàgbégún lẹ́nu ìyàwó yín tẹ́ ẹ̀ mọ́ ibi mọ̀ ń lọ gan-an tó mú wa gbé wá sórí afẹ́fẹ́ ẹ ti ṣìwàwù ẹ ti fìyà jẹ ẹ ti ṣẹ ẹ ti ṣẹlẹ́dà ẹ̀ kò tí ẹ sọ̀rọ̀ ìyàwó tọ̀dọ̀ tí yóò tí ẹ sọ̀rọ̀ ń tiẹ̀ ẹ mọ̀ pé àìsọ̀rọ̀ ẹ̀ gan kì í ṣe pé ní bínú ẹlẹ́dẹ̀ ẹ̀ ní bínú tí yín tí ẹ sọ̀rọ̀ ń ṣẹlẹ̀ ẹ pẹ̀lú ẹ lè ràn mí ẹ pẹ̀rẹ́ olè mú mi pẹ̀rẹ́ wo ni ó mi wà ló bí mi ni ẹ̀yin ti gbàgbé ni pé ọmọdé burúkú ó bojú ẹ̀yìn òòjọ́ kọ́ lulúwẹ́rẹ́ pani òun lè pin tó wí gan. kọ́mọ̀dénú ẹ̀ yín máńgẹ́lì tọkọjá ń gbà yẹn tó fàṣẹ sí ni. ìyá mi ìyá ò yá lálá. a ṣe ojú òpó sílẹ̀ a bá ṣe ojú òpó sílẹ̀ àdúrà lẹ́ẹ̀tún bá ń ṣe fọ́mọbìnrin yẹn àti ìdílé wọn o fẹ́ gbọ́ ẹ sáwá yẹ kó jẹ́ pé kínní sáwá yẹ kó jẹ́ pé kínní ẹ ṣe bó bímọ fún ẹjọ́ yẹn kọ́ la fẹ́ jẹ o. bẹ́ẹ̀ ṣe tó ṣàdúrà fún ìdílé yẹn tí ó fi tòrò dáadáa sí tí gbogbo àṣetẹ́yìn náà bá nílẹ̀nu kẹ́yìn náà tún fi sí. àkọ́kọ́ tèmi pè wọlé lákòókò tó ọmọbìnrin yẹn ń rí ègún ó fàṣẹ tiẹ̀ sí. àṣetẹ́yìn náà bá tó ní ẹ̀ tún fi sí pé kí ìgbésẹ̀ ayé ọmọkùnrin yẹn kó yí padà sí rere nínú ẹbí tó wá súnmọ́ ẹ̀yin náà tẹ́yin náà mọ̀ pọ́kọ ti fi ìyàwó ẹ̀ rí àbí ìyàwó fọkọ ẹ̀ náà rí. zero eight zero three two three two ten fifty nine. 080 7777 1059 plus 234 809 222 1059. mele gbàgbé ra mọ́rọ̀ lóye. ọ̀yá àjà lórí afẹ́fẹ́. hello. ẹ ẹ ẹ ọkọ wa lẹ. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ẹ kú ètò. ètò rẹ o. ẹ àrẹ̀kú àṣeyọrí náà. àṣeyọrí ni. tó àṣeyọrí ò ní tán ju oníkàlùkù wa. àmì o àmì o ẹ mo kàn fẹ́ fi àsìkò ìrọ̀ gbogbo ọkùnrin tàbí obìnrin náà ó wà lára obìnrin náà tó bá ń ṣerú nǹkan báyẹn kí wọ́n jáwọ́ torí ẹlòmíì ò kì í mọ̀ pé ó máa ń ní ẹ̀yìn tó bá lọ jẹ́ pé arábìnrin yìí ò sọ̀rọ̀ jáde ní ìṣẹ́ òpẹ́ ànímọ̀ kan tó ń ṣẹlẹ̀ so mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ arábìnrin yẹn náà kó ó lẹ̀mí ìforíjì mm. so àti obìnrin náà ilé wọn ò ní dàrú lẹ́ẹ̀kan sí o ilé oníkálukú wa ò ní dàrú ẹ kú ètò yẹn máa dé tòló. sọmọlú ẹ eré ni. sọmọlú ẹ eré ni. hello. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ o ẹ kú ètò ẹ kú àtúntò. àtúntò àtúnṣeré ìyálòde ìyẹyẹ múlẹ́rọ́kọ̀ yìí. èmi náà ní ilé àtúntò yìí náà lágbára náà kò ní dàrú. àmín. ibi tí bàtà ti ń tẹ̀ yìí náà yẹn sábà máa ń gba ipò òórùn ìtura sí. àmín. àṣeyọrí ńlá lélẹ̀ hmm. èsì mi ní ẹgbẹ́ sí mo tún fi àdúrà àwọn ìdílé lọ́wọ́ lágbára lóògùn tó ti ṣe láàyè okùn ní gbérímù lágbára ọlọ́run ìfẹ́ ìbẹ̀rẹ̀ ìfẹ́ ìjẹ́ náà bá mi ṣiṣẹ́ àárín inú ilé yẹn lórúkọ jésù ìdílé wo ní bẹ́ẹ̀ mọ́ ó mú wáyọ̀ dáadáa kó sẹ́ni tí inú rẹ̀ dùn kí tọkọ tìyàwó kó rí ọkọ lọ lọ́tọ̀ ọmọ lọ lọ́tọ̀ ìgbàlódé ló máa ń já fún àwọn ọmọ lọ́jọ́ iwájú ṣùgbọ́n adúgbò bọ́lá ló rẹ̀ láti ṣe ilé ẹlẹ́dẹ́gbẹ́ lọ́wọ́ báwo mm. ni ilẹ̀ wọ́n ṣe fún àtẹ̀lẹ́ ìbáfẹ́yìn ní gbogbo wọn fún nínú support àṣeyọrí yẹn lè má wáyé adúgbò lọ́wọ́ àwọn náà adesero concordo com o meu à noite. Aí chegamos a solução, o dono do cuida o ele, ele manda ali, que manda. Tá, João. ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run kó sì lè máa mú bí akọ́kùnrin kó sì kó fún bẹ́ẹ̀ kóbìnrin sì kó fún fún ẹ̀jọ̀ ní kí wọ́n lè ọ̀bẹ̀ sí láyélé ọ̀bá sí kí n jẹ ìyáléle má jẹ́ àṣẹ ìfẹ́ǹtì náà lè ọ̀bẹ̀ sí ìyáléle ọ̀bá sí kí n jẹ ẹ̀yìn ọkùnrin má jẹ́ ká ṣe ẹ̀jọ̀ tó fi lè mú bí sọ pé fẹ́ẹ́ fẹ́ obìnrin kó ṣe bí mo fi tẹ̀ bá ti ẹ̀ tó wọ́n bá ti wọ̀ ọ́ ẹ jẹ́ ká máa wò pé àtúnṣe ó ti kú ó ti kọ ẹ̀yà ara mi jáde hmm. ẹ kírèsì fẹ́rẹ̀ jẹ́ kí fẹ́rẹ̀ yẹn wà ẹ má jà máa làwọn ìyàwó wa pàápàá pẹ̀lú obìnrin náà ẹ má fọwọ́ ọkàn débi pé ó máa nà yín ìyẹn ní ìwọ̀n èmi làwọn iṣẹ́ o ẹ̀kọ́ àtìlẹ́yìn ilé bí ẹ fún wọn o ilé àtìlẹ́yìn náà ní dàrú ẹ̀kọ́ tó ẹ máa tẹ̀síwájú ẹgbàá lọ fún ṣíṣe mọ̀ nígbà jẹ́ o ká máa tẹ̀síwájú ni o ẹ̀kọ́ tó ẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ ìgbéra ẹ̀kọ́. Hello. Hello. zero eight zero three two three two ten fifty nine. Hello? ẹ káàárọ̀ o. ètò rẹ ọkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá múlẹ́rọ ni. wọ́n fẹ́ mi ìgbìmọ̀ láti Ìbàdàn ni. Mr. Fẹ́mi láti Ìbàdàn. yes sir. ẹ ti ń pè. ètò rẹ. ẹ ti ń tọ́tọ́ ọmọ ọba yín tó wọ. àmín. ẹ ní sí ìṣirò. àmín. ìdí ni ìmọ̀jà ìwé ìkọjú tó. àtẹ̀yìn náà ẹni ò ní tó púpọ̀ púpọ̀ fún àṣeyọrí yìí ẹkún bá ẹkún tí ọlọ́run bá bá yẹn púpọ̀ ẹni ṣíṣeré òkúrú wa o ẹni kíbi ìbọn náà bí ìlú òkúrú wa ọlọ́run ọdún ọ̀fà náà fún o inú mi dùn púpọ̀ fún àṣeyọrí rẹ̀ orí ìpínlẹ̀ ìpínlẹ̀ àwọn àgbọ̀n ẹ̀fẹ́ àgbọ̀n nìkan ẹ̀dá obìnrin ẹni sọ pẹ̀lú àǹfààní ọ̀rọ̀ yẹn ìdí ah, àwọn ìyá àti ìjàgbà bàbá yẹn ni ẹ̀rọ ta fẹ́ fọ́ àwọn jù. mi ì gbọ́ yín dáadáa. wọ́n bẹ̀rẹ̀ àti ìdí fẹ́ pé ọ̀gá ayé ọ̀gá pé mi ò wò rí. mo tún lẹ́nu ẹgbẹ́ pé ẹ máa ń sọ ìyá ìyá ọmọ ń bọ̀rọ̀ ẹ ní òní. bàbá mi kò máa pè ṣé ọ̀ kí n mọ bí mo ṣe lè ṣe lórí ìdílé wọn pé mo pe ìránṣẹ́ náà kò sí ọ̀rọ̀ ọ̀gbìn yẹn. bóyá ká sọ yẹn lábẹ́ aṣọ sáà ma. mo ní bóyá ká sọ yín lábẹ́ aṣọ. Oh. ẹ ṣe sá. fresh one zero five point nine ilé orin challenge nílùú ìbàdàn ẹ̀yin rédíò yín sílẹ̀ ẹ káàárọ̀ sá. ẹ kú àtúnṣe. olúwa ló ṣàtúnṣe o. ilé tí inú mi dàrú. àmín o dúpẹ́ lọ́wọ́ náà fún dr ayẹyẹ tó ń fẹ́ lẹ́pẹ́ àwọn tí wọ́n kó jọ sí fresh fm àwọn èèyàn ńláńlá ni ọpọlọ wọn lè ń ṣiṣẹ́ gidi wọ́n sọ ní lọ́sùn mọ́ náà rẹ̀ láti pèsè orí ètò kan pé nípa ọmọláṣẹ àti ọlọ́run ọlọ́run tó wọ́n rọ́ọ̀sì ìwé ní tẹ̀sán wa ẹ̀yin náà ẹ̀yin náà ẹ̀yin náà dàlú pa tó. àmín. ọlọ́run á lọ́jà sí i lọ́wọ́. àṣẹ àdúpẹ́. ilé yìí náà dàrú o. àmín. olùkọ́ lọ́wọ́ ọlọ́run fún màmá wa fún gàdé tó bẹ̀rẹ̀ sọ́ọ́ kólóyè fún mi sí fún obìnrin sílẹ̀ àwọn ọmọ wa fún un gángan. òbí hello. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ àpòjúmọ́. ojúmọ́ ayọ̀ rẹ o. ojúmọ́ àlàáfíà o. o gbẹ̀ngà balógun láti Jámánì ààrẹ amúlùdún káfọ́tà. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. àdúpẹ́ fọlọ́hún ọlọ́run ṣeun alihamdulilayi. àdẹ̀dúpẹ́ lọ́wọ́ ọgbọ́n tí ọlọ́run fún ẹ̀yin náà. ọlọ́run ni. láti máa fi wọ́n ní ẹni tó bá ń tolé onílé ó ti ṣẹ̀ka kí lè tiẹ̀ náà kó ṣe kíni kí lè tiẹ̀ kó tó. Mm. so eléyìí náà máa jẹ́ ẹ̀kọ́ fún àtọkùnrin àtọbìnrin mm. pé ọlọ́run tó dá wa gan-an ó ní tá a bá ṣẹ̀ tá a bá tọrọ ìdáríjì olówó dáríjì wa so ká máa wò pé gbogbo ẹ̀dá tó bá ṣẹ̀ wá àbí káwa náà bá ṣẹ̀ pé ó ṣe é ṣe kí ìrònú pìwàdà kó wá mm. Yorùbá ló sọ pé ọmọ àlè ló máa ń rí ní tí òkè bí tó mm. ọmọ àlè náà nílẹ̀ tó máa ń ta máa ń bẹ̀ tí ò ní gbọ́ mm. bẹ́ẹ̀ tó pé tá ti ṣẹra wa tá ti bẹ̀ra wa ó ní ká máa gbọ́ bíbélì náà tẹ̀tún wá sọ fún wa pé ó ní ẹ bínú ṣùgbọ́n ẹ má ṣe ṣẹ̀ bẹ́ẹ̀ ni ó túmọ̀ sí pé ìbínú mo gbọ́dọ̀ máa wá ṣùgbọ́n ká má ṣe jẹ́ kó di ẹ̀ṣẹ̀ hmm. ṣe mọ̀ pé tí ọkùnrin yẹn bá lọ bẹ́ẹ̀ tó bá bá bẹ́ẹ̀ lọ hmm. ó ṣeé ṣe pé kí àwọn méjèèjì kan má rí ìdáríjì lọ́dọ̀ náà hmm. ká àti ọkùnrin tó ń gbọ́wọ́ sókè tó ń lu ìyá ẹ̀ mo sọ fún yín láti pé ìyá èèyàn ìyàwó èèyàn ni. bẹ́ẹ̀ni. tó obìnrin náà obìnrin náà tó gbọ́ sọ́sókè tó ń gbá ọkọ ẹ̀ létí bàbá ẹ̀ ló ń lù. tó hmm. káyọ̀ gbogbo wa pátápátá pé ká máa fi sùúrù ṣe. kò sí bí a bá wá láti ilé ọ̀tọ̀ọ̀tọ̀ tá a bá jọ ń gbé ìwà wọn ò lè papọ̀ ọmọ táyé kẹ́hìndé tó jọ jọ bí nínú kan gan bẹ́ẹ̀ ni tó ń jọ bí wọ́n jọ kan ìwà wọn ò lè papọ̀ so a máa a ní láti máa tọlọrí ìdára ara wa so ìyẹn ló máa jẹ́ kí ìbábọ̀ wa ìbágbé wa kó lè máa yọrí sí rere so mo dúpẹ́ lọ́wọ́ arábìnrin yẹn tó tiẹ̀ jẹ́wọ́ tán tó wá wá ah. tán tó wá tán tiẹ̀ wọ́n ro tọ́lọ́hún ọlọ́run bẹ́ẹ̀ ni so ọlọ́run adájọ́ ẹ̀ṣẹ̀ jẹ àwọn náà àtọkọ wọn náà gbogbo àdúrà tó ti gbà fọ́kọ wọn ọlọ́run ajẹ́ kó ṣẹ mọ́ wọn lára so ó ti ṣẹ́ mọ́ ó ti wá ó ti sà báyìí ó dẹ̀ ó ti sàtú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó ti wá di tẹ̀ẹ̀ mhm. wọ́n máa wá máa ṣẹ̀ fúnra wọn báyìí ní méjì méjì <laughs> mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́rin oore ńláńlá oore mọ́tò oore lé ńláńláńlá oore àlàáfíà ẹ̀mí wo wàá tún wá gùn lọ rẹ́rẹ́rẹ́rẹ́ so náà bá wá ra mọ́tò ọmọ di pé wọ́n kọlù mí o wọ́n kọlù mí o ọlọ́run ó ṣe gbogbo ẹ̀ nírọ̀ mo lè sọ ṣàlójú ọ̀fọ̀n ó dàbọ̀ ọwọ́ àmọ́ tún pẹpẹ ẹbí ńgbà tí mò ń kọ́ mọ́tò ni tí n sì fẹ̀kẹ́ ẹ̀wọ̀n níkanu ọkọlù mi màmá sì mọ́kọlù mi ẹ mọ́kọlù mi hello. hello. hello ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ màá. orúkọ yín bọ̀lẹ́ tí ń dá sètò òmùlérò fresh fm rèé. òkìkí ọlá ló ń pè láti ṣáìdì bolùwàjì. gbọ̀dọ̀ òkìkí ọ̀rọ̀ rèé ẹ ẹ wo ẹ ṣe gan fún gbogbo akitiyan yín lórí ìdílé yẹn ah, mo fẹ́ pe àkíyèsí yín sí nǹkan kan ni sẹ́rí mi tí mo bá yín sọ̀rọ̀ ẹ eh. olùkọ́lé mi fifteen years ago lóbìnrin ìyàwó mi ti fi mí lẹ́pẹ́ lọ́mọ mẹ́ta mi ìṣẹ́ ó ṣe pé gbígbé ọ̀ràn mi téèyàn bá ṣe obìnrin lèmi bílíù pé tó bá ṣe pé lè gbé ẹ máa ràn yín. ẹ sà ẹ sà bọ́dọ̀ kìkì ẹ sà bọ́dọ̀ kìkì bóyá kẹ́ bá mi sọ̀rọ̀ lábẹ́ aṣọ mi ò fẹ́ nǹkan tó máa jẹ́ kí ó tún kọrin mọ́ àwọn tí wọ́n bá ń ṣe àìda tàbí nǹkan kan lọ́kàn ẹjọ́ sà ẹ lè pè mí lábẹ́ aṣọ láti sọ experience tí yín àbá kíyèsí bá fẹ́ pè ní ṣáìdì tọ̀dọ̀ tí yín n tá à ń sọ lórí eléyìí láàárọ̀ yìí ni wípé ọkọ ṣẹ̀yàwó ẹ̀ ó realize pé òun ṣẹ̀yàwó ẹ̀ ó ké gbàjarè wá ìgbà àsìtún tíyàwó náà wá fún wa ní attention tó fún wa lórí ọ̀fẹ́ ìyàwó náà sọ gbogbo ntọ́kọ ẹ̀ ṣe yẹn ó sì sọ pé òun fi gégùn ọ̀tọ̀ ni pé èèyàn ò ṣẹ̀yàn ẹ̀yin lè rò pé ẹ̀ṣẹ̀ ni tẹ́ ẹ wú yẹn gan kó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ẹ lè má ẹ lè má mọ̀ pé ẹ̀ṣẹ̀ but ẹni yìí gbà pé òun ṣẹ̀ ó gbà pé òun ṣàìdá ó wá ń sá káàkiri ó dẹ̀ sá wá sí orí ètò múlẹ́rọ́ múlẹ́rọ́ dẹ̀ tọwọ́ bọ̀ ìyàwó ò dá wa lóhùn ìyàwó padà túbá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúrà ó padà dúró ọkàn rẹ̀ ó sì tún wá bá wa ah, ọlọ́dẹ̀ wàá má tún ṣe wá so pé bóyá ẹ̀yin o ọdún kẹẹ̀ẹ́dógún o ọgbọ̀n ọdún ogún ọdún o ní tiyín ìgbéyàwó yín ti túká ẹ ẹ̀dẹ̀ ṣèyàwó yín o ó ṣépè ṣépè ẹjọ́ kálukú ó dúró sórí ọwọ́ èyí tó bá rò pé òun ṣe bẹ́ẹ̀ bá realize pé ẹ jẹ̀bi nígbà yẹn ọlọ́run ó dẹ́yìn náà láre yóò sì bá ní kó sí ẹnìyẹn náà nínú bẹ́ẹ̀ bá sì lẹ́ẹ̀ṣẹ́ ntọ́ fantic to camp náà fi wáyé nígbà yẹn ọlọ́run ó ṣàwárí ẹ̀ yóò sì jẹ́ kí solution ò bá n tà ń sọ lórí eléyìí nípa ẹ jẹ́ ká yin ọmọbìnrin tó lè fínúfíndọ̀ ó gégùn fọ́kọ ẹ̀ ó sì tún rèé achievement ní fáwa ní Fresh FM so ẹ gan yóò sì tún jẹ́ solution fáwọn ìdílé míì náà tá a ti ríbi tí a ti fi ra wọn rí láti lè bá àtúbá kán lè dáríjì ọkọ tàbí ìyàwó wọn n táwa fẹ́ fà jáde nìyẹn tí eléyìí fi gòrí afẹ́fẹ́ láàárọ̀ yìí ẹ sá. hello. hello ma. ẹ káàárọ̀ o. yes ma ah mo máa dúpẹ́ o fún àǹtí yẹn o mo really appreciate gan ọlọ́run àtúbọ̀ máa ràn wọ́n lọ́wọ́ torí pé last week náà tèmi náà ṣẹlẹ̀ tọkọ mi náà nà mí bẹ́ẹ̀ náà tèmi náà fi ré ah! mo dúpẹ́ lórí ayé wọn. ẹ fi ọkọ yín rẹ̀ ń jẹjọ́ àbí ní last week. last week Friday lórí pé mo béèrè owó oúnjẹ ni wọ́n dẹ̀ nà mí to the extent tó yẹ pé wọ́n fi nǹkan gún mi lẹ́yìn ojú gan tí mo fi wọ́n rí ah! ṣe understand mo dúpẹ́ lórí ayé àǹtí yẹn o mm-hmm. torí eh, eh. ọ̀rọ̀ jáde lẹ́nu mi gan jọ yẹn. Ah, ọ̀rọ̀ tó jáde yẹn esma ẹ̀sùn ẹ bá mi lọ ọ̀rẹ́ náà o mo bẹ̀ mo fi ìkúnlẹ̀ abiyamọ bẹ̀ mo fi ìkúnlẹ̀ abiyamọ bẹ̀ mo fi ètò múlẹ́rọ̀ bẹ̀ mo fi orí Dr. Láyínká Joel Ayéfẹ́lẹ́ bẹ̀ yín mo forí àwọn ọ̀bẹ́ta bẹ̀ yín ẹ lọ rè ẹ jọ ẹ̀yin aráàlú ẹ dọ́kítà bá mọ̀ ọ̀bẹ̀ wọn ẹ lọ rè ẹ pè wọn sẹ́nu lẹ́lẹ́jọ wà. inú ilé la jọ wà. ṣé wọ́n ń gbé tòmúlérò. àwọn náà ń gbọ́. ó yẹ ẹ máa rí báyìí ẹ lọ súnmọ́ wọn kẹ́ ẹ rí ká sì pè mí lẹ́yìn ètò kẹ́ ẹ̀yin ẹ méjèèjì kẹ́ make sure pé ẹ pè mí ètò. ọgbà ni mà. zero ni mi zero nine zero. ok. one seventy six. one seventy 97. 090 176 562 97 pẹ̀lú mi bá mú nọ́mbà ìyá yìí sílẹ̀ bá mi tètè ẹ má ìkúrò ń bẹ́ẹ̀ o mo fẹ́ kó bá mi kọ bẹ́ẹ̀ yín ò mí èmi ò pè yín àìrọ́ ẹ rè o ẹ ní láti rè é bá mi kọ nọ́mbà wọn sílẹ̀ ṣé òun rí kọ mm-hmm. ẹ má bínú ẹ̀yin ará ilé ṣe ti rí ẹrí báyìí nsìn ǹjẹ́ tí irú ẹ̀rí ti ti ogun tọ́lọ́ ń ṣe yóò bá gorí afẹ́fẹ́ ṣáwọn ní sọ ń tán sọ yìí àìmọye bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló ti fọkọ ẹ̀ rèé o nítorí inú inú inú òdì ní bíbí. hello ẹ ṣé àǹtí mi màá pè yín màá pè yín létà màá pè yín létà bá mi kọ nọ́mbà yín sílẹ̀ hello hello hello ẹ káàárọ̀ o. ṣàbá ẹ káàárọ̀ ṣàbá ṣàbá. ah Mandela láti Jerusalem ẹ ṣeun o ẹ wá wa délé o ẹ kò fẹ́ ọdún gan ni ẹ̀dẹ̀ kú àṣeyọrí. ọlọ́run aláṣeyọrí ọlọ́run àtìlẹ́yìn yín mọ̀mọ́ ni ká ẹ lè mọ̀ pé sẹ́tẹ̀ ìran wa àyè tẹ̀ mọ́ ni. pọ̀lọpọ̀lọ akọ̀tún fẹ́ bẹ àwọn tó bá ti ṣe orúkọ àtàwọn obìnrin tó pèsè náà sí iná tó ń jọ kan lọ rè kan jọ ọkùnrin yẹn náà táwọn káwọn kan má padà síbi ibi ìwọ̀n mọ́ náà o mm-hmm. ra obìnrin tí wọ́n bínú bàyà nínú wọn mm-hmm. láti ká bẹ ọkùnrin ọkọ arábìnrin yẹn náà kọ́ jọ ọkọ́ má ti bà pé kò sí ọkọ yẹn mọ́ mm-hmm. ẹ ṣe àdúpẹ́ sàmù dúpẹ́ o àìmọye lọkọ tí ìyàwó ti fọkọ ẹ̀rí tí ọmọ àìmọye ni ọkọ náà ti fìyàwó ẹ̀rí tí ọmọ ṣe ti ń rí báyìí sìn léyìí ọba gorí afẹ́fẹ́ láàárọ̀ yìí nínú àtúnṣe tọ́lọ́hún ẹ̀lọ́ nínú àṣeyọrí tọ́lọ́hún fètò múlẹ́rọ ṣe ẹ̀lọ́. àlọ́ ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sá o. yèyí múlẹ́rọ agbẹ́dẹ̀gbẹ́yọ. ẹ ṣé o bàbá mi ń bolẹ́ ẹ ṣé ẹ kú àtúnṣe ọpọlọ yóò ní jọba. ọlọ́run lálá tọ̀ṣe. fresh fm ò ní jóná lágbára lọ́hùn ó máa lo òkè sí i. àmín ó máa ń dùn mí pé ìgbà míì tí n bá pè mi ò ń wá ìwọ̀n bí torí ìṣara rẹ mọ lókun state ni mo ti máa ń pè yín. inú mi máa ń dùn gan. ṣe rí ìdílé ló jẹ gbé kalẹ̀ yìí ó mà tún lé ayé ọ̀pọ̀lọpọ̀ ṣe kódà nínú ilé tèmi ó ń jà síbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. o. kì í ṣe irọ́ o ẹ wo obìnrin aṣọ nítorí ni wọ́n àmọ́ tọkùnrin tọ́lọ́run bá fún níwà ìrẹ̀lẹ̀ tọ́lọ́run bá fọwọ́ tó ń torí ọlọ́run ọba tó dá gbogbo wa kò ṣe ìṣẹ́jú kan kó má ṣàtúnṣe lára àwa ẹ̀dá ẹ̀. ẹ sà ẹ sà ẹ ló sà bàbá kí ni tẹ́ fẹ́ sọ sí tàárọ̀ yìí tí yíyan ah. ìrírí tí yíyan a lè máa sọ lẹ́yìn ètò kábà lè fún àwọn èèyàn. bẹ́ẹ̀ni iṣẹ́ rí tààrọ yìí gbogbo àwọn obìnrin tó ń fi ọkọ wọn rí tó ń rí tó ń gégùn sórí ọkọ wọn wọn ò láàrò jíjẹ ní. bàbá kì í ṣe nǹkan tó dáa ẹ ló sà ẹ má sọ lọ síbi ìyẹn ẹ jẹ́ ká sọ lọ síbi pé bá a bá rẹ́ni tó ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín mo yẹ sùn. ọkọ ìyàwó tọkọ lù yìtìyìtì tó bí náà lẹnìkan sọ pé tó ń ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá yìí. bẹ́ẹ̀ni. ìyàwó tọkọ lù yìtìyìtì tó tún fi nǹkan gún lójú ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn sàn. mo ń bọ̀ mọ́. ìyàwó tó lù yìtìyìtì tọ̀nà tó já sọmọ láàánú hò ní gbangba. Ah, ah tóun gan ò sọ̀rọ̀ àwọn tó wà láyìíká abẹ̀ wọn ní í ṣinú bí gbarata jù sọ̀rọ̀ òdì ni. ẹ má sọ tí ọkọ lù lálù yìí ti yìí ti àlùgbàsọmọ lára sanrí ẹ mọ má pa lára ẹ ẹ má sọ kò ní mọ̀gbà tí ọ̀bọ ta èdè tá ẹ wí yẹn kò ní mọ̀gbà tó máa jáde. ẹ má pe nọ́mbà tèmi báyìí o ẹni bá ní tí ó sọ lẹ́yìn ètò ni ẹ má pé a lè gbé sórí afẹ́fẹ́ o ní tẹ̀ bá pè sọ́dọ̀ mi. wá ojú. ń sọ ni pé gbogbo ohun tó mú wa mí ṣinú bí ṣìwà òsìra wa ká fòpin sí i ntọ́ kọ́ wa tí ètò tòní kọ́ wa nta ti ń tẹnu mọ́ tá ti ń gbọ́ tíwé ìròyìn ń gbé tí tẹlifíṣàn ń gbé tí ó ń jáde lórí social media káàkiri pé kọkùnrin yé fi obìnrin kó ṣe kó yé kó ṣe kó yé abuse ìyàwó ẹ̀ mọ́. wọn ló sọ pé tí bá gbà. kọkùnrin yé ṣèyàwó ẹ̀ yànmọ́yànmọ́ já padà pa bó ti ń wulẹ̀ kó rí kọkùnrin máa ṣinú bímọ náà náà ni tòní ìtọ́lọ́ ń ṣẹ́gun rẹ̀ ìdálélórí. olówó wa ojú rẹ̀ já ayé ń bẹ̀ lọ mí. òbí mi gan máa bínú débi pé tọmọ bá ṣe nǹkan kan tí kì í bá ṣe pé kọ́lọ̀ máa fún wa lórí ọ̀fẹ́ tẹ́yìn ò ní mọ̀ ìgbà tí ó sọ nǹkan kan tó fi yẹ kọjá pé bí gan kó máa ṣe sùúrù pẹ̀lú inú tí ó bá máa bí. sọ pé ká máa dá nìkan lẹ́bi pé ẹ obìnrin tí bá ń ṣe kinní kan gan ọkùnrin tí bá ń wí nǹkan kan gan ibẹ̀ yẹn kọ́ là ń lọ àwọn tí ń ṣe tí ń fa nǹkan yẹn ni wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́. àbáwárò obìnrin tàbọ́kùnrin tó ti wá ṣe èdè pè tó ti fi sí gbólóhùn fọ̀ ká wá bẹ̀ wọ́n kán sì kán sì fọwọ́ wọ́nú kán sì dáríjì ibi táwa ń lọ lórí ètò yìí. sókè sódò kò gbọ́dọ̀ pé mi lọ. Ah, a kan láàyè sí. mímọ́ mo lè rí rẹ̀ ṣe. mo lè ro. lórí ọ̀rọ̀. àdúpẹ́ àṣeyọrí. èdè lẹ́yìn náà ti pè lérí ọkọ yín. hello. hello. ẹ káàárọ̀ o. hello. ẹ káàárọ̀ o. hello. ẹ káàárọ̀ ẹ ti wà ń bí o. Hello. òkun ayé ìgbà oorun sókè mi ò gbọ́dọ̀ fojú sunkún ìjì ayé ìjà sókè sódò kò gbọ́dọ̀ gbé mi lọ bàbá mi mọ́ ọmọ lérè. pẹ̀lú mi tẹ̀ ló ń fún wa ṣẹ́jú mẹ́ta sí hello. ẹ bá káàárọ̀ ìyá wa ìyá múlẹ́rọ́. ẹ káàárọ̀ sa ọ̀dádì wa bàbá mi nílà ọ̀rọ̀ ìlú àmbásádọ̀. ibi kékeré ní gbogbo ọ̀nà nígbà tí lágbára ògbó ọlọ́run àbọ̀ ọlọ́run dájú. wọn yorùbá sọ pé òfin gbogbo wa náà ìmàrí àti ẹni tí gbà á náà bá kàn fún ṣé àwọn tọkọtìyàwó tí wọ́n ti wá padà padà ìrẹ́ ìsọ wọ́n ti tira wọn lẹ̀ tí wọ́n ti á padà sí tọkọtìyàwó padà. ìgbésẹ̀ yẹn ti wà ń lò ní rẹ̀rẹ̀ báyìí ń wáyé ẹ̀yin bàbá wa náà làwa náà ó máa bẹ̀ ẹ̀yin bàbá wa náà làwa náà ó máa bẹ̀ kẹ́yìn náà ó máa ṣe sùúrù fún wa. lójú òye tèmi nínú márèèjì obìnrin ló ní ọkùnrin ló ní àárọ̀ àti ọ̀sán nínú márèèjì obìnrin ló lálẹ́ jù wọ́n pọ̀ lọ́dọ̀ wa nígbà yẹn kíkà tó kéde ẹ̀wà gbagbálẹ̀ wà ń gbé so àwọn náà ni wọn lè gbádùn so pẹ́pẹ́pẹ́ tí obìnrin bá ṣe níbi tí ń bẹ̀rẹ̀ mọ́rí àbí àtúnú yìí yẹn kájọ ọkọ mọ̀ máa tètè máa rí káàdì pé ká ń gbére ní ṣépè à ń ṣe wá. ṣé ẹ mọ̀ pé ojú tí ẹ̀mí tọkọ fi ọ̀ dalẹ̀ kò mọ̀ ní fi àárọ̀ kùtùkùtù àìmọ́ owó ń pọ́npọ́ lórí obìnrin tí obìnrin ẹ ṣàì lárùn gbọ́n ambassadọ babalẹ jẹ́ n wà rọwà tẹ ẹ fẹ́ mú bọ́ta nísìnyí wípé tó kò sí gbogbo ntọ́jú obìnrin ò bá àrí láàárọ̀ o kó ṣàfi sùúrù kún tí ó fi dalẹ̀ ẹ kò pé òun ò fi sùúrù kún ṣùgbọ́n èyí tó bá ti wá fẹ́ mú kún ẹ̀mí lọ́wọ́ láti dájí ṣé obìnrin ọ̀gán lè dalẹ̀. Mm. Ah, ó ti rí. ìtàkùn kan gbogbo ọ̀dọ̀ dẹ́rìn dúró àní kò sírú inú tọkùnrin ọba àmọ́ bí tọyẹ ọmọ lùyàwó ẹ ibi tá à ń lọ nìyẹn àpá àní ṣẹra wa àpá àní múnú ara wa bínú ahọ́n àtẹnu ò lè mọ́jà kílẹ̀ ó tó sú sẹ́yìn ní gíra yín jẹ́ kẹ́ rí nǹkan ẹ̀jẹ̀ tó dùn tó dé kúta ẹ̀jẹ̀ mo gíra mi láwọn jẹ kò ṣeé ṣe àpéjà ò ní wáyé àpébínú ò ní wáyé ṣùgbọ́n ó tó máa wá mú pé à ń na obìnrin à ń já sí hò à ń lù lálùdẹ̀ má pa lára ẹ̀ ṣé à sójú tí ọba ní kárí a máa tàárò sípin mm. ọ̀dà kò burú. ọlọ́run ó kó sí gbogbo wa nínú. tọ́ba wa tó lé wa lọ́tún lọ́sì. bínú bá ń bí ọkùnrin kó má sọ ẹ̀wọ̀ kọ́ bọ́ọ̀tà. nígbà tó ọba èdè inú ìyàwó rẹ̀ ó ti rọ̀ ìyàwó inú tiẹ̀ náà ó ti rọ kò máa ń lọ. ẹ̀yin obìnrin náà ẹ̀ dákun. bébí dúró. àìmọye obìnrin náà ló ní ipa mi nkú tí ń sorí bẹ́ẹ̀ sọ́kọ. ẹ̀wọ̀n dúró. ọkùnrin ò ní fẹ́ ọkùnrin mìíràn tó fẹ́ bọ́ta tó fẹ́ mẹ́wù wọ̀ kọ́gbẹ́ kò lè bọ́ta obìnrin tó sáré òní bọ́ta òní bọ́ta irú àwọn obìnrin mìíràn náà bẹ́ẹ̀ wà. ọ̀la yóò fẹ́ ọkàn mi. májọ wá kájọ gbé títí. kí ni ìbáàdé tá a mọ̀ síwọ́ lulọ ara ẹni tá a ní rántí ọjọ́ tá a kọ́kọ́ ṣe wò sí wo bí. tá kọ́kọ́ mọ̀ rántí ọjọ́ tá a kọ́ ṣe yù sí yù nù. kájọ wá. tá a rántí ọjọ́ tá a kọ́kọ́ pàdé ara wa tá a ṣàì love you torí tọrùn. tá a rántí ìfẹ́ Romeo and Juliet tá a fi bẹ̀rẹ̀. kí ni ìbáàdé tá a ń sọ tá a fẹ́ mú jáde àpáwọn àtẹnu èjà dúró dúró dúró. àpé èèyàn méjì ò ní wọ́n jọ wà kí wọ́n mọ̀ rínú bí. dúró dúró. àpá àní mọ̀ ṣẹra wa. ọ̀yí tí ó wà á fa lílù yìí ti yìí ti já ní hó tú sí hó gbaṣọ lára rẹ̀ níta gbangba. arìnrìn àwọn. ọ̀nà lánàá dẹ̀ má pa lára ẹ̀ kan lọ́sẹ̀ kan ló gbà kẹ̀kẹ́ ìfẹ́ dùn. ìyẹn là ń sọ pé ẹ jẹ́ kó pin òde bá. ìfẹ́ dùn olóyin onídàkejì. tọ́ mo mọ̀ pé tọyé tọ́lọ́run fi ọlọ́run wọlá àdílé tí ó ní tàtúnṣe bádìlé wọn yìí láàrin ọ̀sẹ̀ yìí tẹ́ ẹ gbọ́ fọ́nrán yẹn bẹ́ẹ̀ yín bá jẹ́ pé pẹ́ gbọ́n yẹn tó múlẹ́rọ́ láàárọ̀ ẹ lọ sí Facebook kẹ́ ẹ lọ tẹ̀ sójú ẹ Fresh FM Ìbàdàn ni ẹ lọ rí àwòrán tí ń bẹ níbẹ̀ níbi tí obìnrin ti ń darí tíyàwó kan ti ń darí jin ọkọ ẹ̀ ègún tó fi ọkọ ẹ̀ rí nígbà tọkọ ẹ̀ lù yìí ti yìí ti tọ́já sí òòtọ́ tọ́ ka ẹ̀ ègún tó jáde láti inú bọ́gọ́ rẹ̀ tó rẹ́ fọ́kọ ẹ̀ bọ́lọ̀ ń ṣe lo ètò múlẹ́rọ́ láti rí ègún yẹn kúrò láàrin ọ̀sẹ̀. báyìí náà bá fọkọ yín rí ẹ bá ń rí dànù àdàm tí mo kọ nọ́mbà àwọn sílẹ̀ máa mọ́nítọ̀ yín o àjọ lẹ̀pọ̀ báyìí ni àfi tí mo bá gbọ́ ẹ ti dáríjọ kọ yín tí mo sì gbọ́ ẹ ti ṣàdúrà fún mi mo gbọ́dọ̀ gbọ́ ohun ọkọ yín gan pé a ah, mà mo dúpẹ́ o ó ti bá ń rí o tẹ́ ẹ̀ sì ṣe tán mú tíyàwó yín fi ṣe bẹ́ẹ̀ ẹ̀ pé ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ́ o máa ń wà lé yín kẹ́ni màá wálé yín mú kí ọba lọ bá mọ̀ mọ̀ mọ̀ ọlọ́rìí bókè inú tètè rúùmù mi lọ́lọ́run ti bá wa ṣẹ́gun ìtọ́ṣẹ́ yìí kó láàlẹ́ tíráfù lọ ẹ̀jẹ̀ àrèlé bàbá mi ní nà ìyá mi tọmọ mi lajú bá tó fi dẹ́pọ̀ náà wá rí bíi pé kéèyàn máa lu ẹ̀ ntọ́da ni bẹ́ẹ̀ dì sí yín bá a ṣe ń sọ grandpa grandpa great grandpa mi sì wà lórí ìfẹ́ ìlú ọ̀parí ìsìn ìyàwó rẹ̀ ní bá wùn ìyàwó ẹ̀ tó náà ti di great grandma. torí owó ló láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. ní àbí nítorí ọ̀ tó ń ṣe é jù sí. gbogbo ọ̀dọ́ aláṣẹ̀ṣẹ̀ gbéyàwó ọ̀dà o ẹ má gbẹ̀yìn ẹ má bá débi pẹ̀lú ìyàwó yín wàrà pọ̀ gbọdọ̀. ọ̀dà o bébí. má dọ̀nà ọkùnrin rú ni o. kàn láti má. ọkùnrin tí bá ń lu ìyàwó ẹ má dárìn àjò ẹrú ni o. ìyàwó dúró obìnrin náà tí bá sì ń ṣíwọ́ lu ọkọ ẹ̀ náà òun náà ń dọ̀rọ̀ ń dàrin àjò ara ẹ̀rú ní ọ̀rọ̀ yóò tẹ̀ affect ọmọ pẹ̀lú ìyá àlọ́ ọlọ́run tó ṣẹ́gun tìǹbù òdílé yìí ló ṣètọ́dọ̀ yín náà bẹ́ẹ̀ ẹ̀yin náà lè wá sórí ètò òmúlérò ẹjẹ́ àmọ́ tẹ́ ẹ̀bùn má bí aṣọ ẹjẹ́ àmọ́ bí tí gbogbo tí wọ́n ti ń gbé dórí kókó bọ̀ máa bọ̀ lọ́dọ̀ olúwa. àkájọ pé títí lá. iṣẹ́ ìránṣẹ́ one fresh fm ń pè yín. bímọ. ẹ tún yáyá ẹ dà gírígírí àwa ò fààyè gba ẹlẹ́gbẹ́ orí waheed lumaka pírẹsẹ́ńtà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero two three three three one six one eight ẹ sì lè bẹ́mi ọrùn náà sọ̀rọ̀ zero nine zero one seventy six five sixty two ninety seven zero nine zero one seventy six five sixty two ninety seven fún yín lákòókò tẹ́ ẹ wá ṣùgbọ́n monday àti wednesday ní láago méjì sí mẹ́rin lọ́sàn-án bẹ́ẹ̀ bá pè wá ká sọ fún wọn lẹ́nu ìloro pé ẹnìkan ń bọ̀ ọ̀hún níjẹ́ wọlé o. látijọ́ mẹ́jọ tá a tún wá lórí ètò múlẹ́rọ́ ìdílé brọ̀dá sista yìí ọmọ tẹ̀síwájú ọlọ́run ọpọ́n lè wọ ọmọbìnrin yìí ó sì jọlá ọkọ jẹun ọkọ lágbára ọlọ́run èmi náà jẹun ọkọ o ẹ̀yin náà jẹun ọkọ o tó pẹ̀lú mi ń ó dìde báyìí yẹn dìde báyìí bí àjẹǹdìdì báyìí náà ó tó di láago méje lórí ètò ta ìròyìn tá a pè ní àjá àbálẹ àkó ìpalẹ̀mọ́ ọdún ìtùnú àwẹ̀ ayọ̀ àtàláfíà láàfin ṣe é àkó àlàjá oṣù Ramadan ló ṣe fẹ́ kọ́ yóò ní jẹ́ àgbàmọ́ ọgbọ́n mọ́mìnà àti mọ́mìnà òdodo lakílakí o tó àlàáfíà tó péye ìbùkún rẹpẹtẹ yóò máa jẹ́ ti gbogbo wa Dr. Olùtayọ̀ Fálétí Òkèlọ́lá mọ́mí jí òun mọ́mí jẹ́ èpè rèrè lójú owó rí ó dàbọ̀. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. No matter where you dey no matter how we be I go always dey for you. Anything wey you chop o oh, whatever you drink o. Oh. I gana gidigba for you. Hey. Oh. All I ask in return is that you treat me a little better My hygiene your own so make we win, no. I find the strength I need every time Mother's love is unconditional. Nothing serves this love better than a bowl of Indomie. So, show some love with Indomie. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ibadan Kini Fresh FM. nìbàdàn làwà. níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wá sí kí n káàbọ̀ sábàlá àkéde àti ìpolówó ọjà ìkànnì fresh one zero oh five point nine ilé orin challenge nílùú ìbàdàn ẹ̀tẹ́ tí sì kéde pàtàkì yìí ty celebration ìfilọ́lẹ̀ album àti ọjọ́ òbí yóò wáyé lónìí sátidé ọgbọ̀njọ́ oṣù kẹrin ọdún twenty twenty two red carpet aago mọ́kànlá òwúrọ̀ gẹ́gẹ́ pàtí yóò bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán mc ni remi Man presenter real event center àdójúkọ oyèbánjí street Ashi. Bódìjà náà ni yóò ti wáyé àwọn olùfilọ́lẹ̀ pàtàkì olùfilọ́lẹ̀ àgbà ni Mr Abídèmí Honourable Speaker, Honourable Speaker Ọ̀yọ́ State Honourable Sukomi, agbátẹrù ètò yìí ni ọ̀mọ̀wé ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé EOB olúborí ọmọ ẹ̀mí àti Abe Melody fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè zero eight zero three three eight one five zero eight seven tàbí zero seven zero three three one six seven nine zero zero ẹ ṣe púpọ̀. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. I find the strength I need every time. love is unconditional. Nothing serves this love better than a bowl of Indomie. So, show some love with Indomie. ẹ̀yin tèmi ó dẹ̀ rọrùn fún mi láti máa ṣorin fún yín ṣùgbọ́n ṣé mo kó tó tún rọrùn fún mi jù láti ṣe àsopọ̀ nin mi àti ẹ̀ka ìpè glo mi mo lè mú ẹ̀rọ ìpè mi kí n sì tẹ star one zero nine star in hash tàbí kí n pe one zero nine lórí ẹ̀ka ìpè glo mi kí n sì tẹ̀lé àwọn ìfilọ́lẹ̀ rẹ̀ tí kò bá wù mí láti pè mo lè tẹ àtẹ̀ránṣẹ́ NIN mi sí one zero nine mo lè kàn sórí glowworld.com slash NIN pẹ̀lú íńtánẹ́ẹ̀tì ayárabíàṣá mi tí kò bá sún mi tí ò rẹ̀ mi mo lè yà ní ẹ̀ka glowworld tó súnmọ́ mi jù tó bá dẹ̀ ti gbàgbé NIN rẹ tẹ star three four six hash láti rí gbà padà ẹlòmíì lè béèrè wípé tí n bá ní NIN pọ̀ kò burú glo jẹ́ igi lẹ́yìn ọgbà ẹ̀ nítorí o lè yan fandawọ èyíkéyìí glow world tó súnmọ́ ẹ jù kó sì ṣe forúkọsílẹ̀ ìrọ̀rùn ló bá dé má jẹ́ kán já ẹ̀ka ìpè glo rẹ o nítorí àwọn àǹfààní tó pọ̀ sí ìpè pay àti data látọwọ́ Glo àti so NIN rẹ pọ̀ pẹ̀lú ẹ̀ka Glo rẹ ó rọrùn gidi kò léwu ọ̀fẹ́ ni kò sì ní wàhálà rárá. Glo Unlimited. Titi, I'm leaving now. Okay, mommy. Bye bye. Make sure you use this hypo bleach sachet to wash all the clothes, clean the bathroom, mop the floors, and uh. Uh, uh, mommy. one sachet for all this plenty work? Huh? See you! This new Hyperbleach 200ml bigger sachet will help you do more. Yes, sir! Introducing the Hyperbleach 200ml bigger sachet, the bigger sachet you've been waiting for. Now you can do more disinfecting, whitening, and cleaning for just 100 naira. The new 200 ml Hypo Bleach Sachet is available in all stores. Mmm, bigger 200 ml Hypo Sachet to do more housework. Hypo, hypo. is unconditional. Nothing serves this love better than a bowl of Indomie. So, show some love with Indomie. No matter where you go, no matter how we be, I go always for you. haji na your I know. It's a win-win for me and you, so make we win, oh friend Oliver is what you call a man with a huge appetite. Gigantic, actually. And if there's one phrase we have come to know Oliver for, it is this More data, please. No matter what we offer him, more data, please. So, guess what we did? We heard Glow created new data plans for people like Oliver, and we got him exactly that. And guess what Oliver said? Eh, excuse me, oh, please, is this all for me? Only me? Now, Oliver certainly has more than enough data all thanks to the Glow Mega Data Plans. With the longer validity you get on Glow Mega Data Plans, you can work from home with ease, run your business better, download non-stop, stream music and movies endlessly, learn online, and share data with anyone. No worries. Get 225 gigabytes at 30,000 naira for 30 days, 425 gigabytes at 50,000 naira for 90 days, and 1 terabyte at 100,000 naira for a year. Dial star 777 hash now to start enjoying these mega plans. Glow Unlimited. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wa. Ó kì í síbẹ̀, ó dùn síbẹ̀, ó lè ń Gbọ́ Fresh FM àwọn kan. One oh five point nine FM àwọn kan. Mo ló ta sọ́sẹ̀ máa yí wúrọ̀ àwọn kan. làwa gbọ́. fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. But I give you glory this morning.